الحمد لله أعاد علينا العيد لا لحسننا ولا لفضلنا على من مضى وذهب بل أراد إبقاءنا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له إله الأولين والآخرين وأشهد أن محمدا عبده ورسوله على محمد رسول الله عبد الله خير من عاد وصلى وضحى ونحر المبين شرائع الله بقوله وفعله وبتقريراته صلى الله عليه وعلى آله وأصحابه المحسنين اتباعه وبعد فيا عباد الله نعم العيد وعيدكم أحال الله عليكم وتقبل الله صالح الأعمال منا ومنكم اتقوا الله تبارك وتعالى يا عباد الله في السر والعلن وتقوى لب العبادات كلها لب الصلاة التقوى لب الزكاة التقوى ولب الصوم التقوى لب الحج التقوى لب الأضحية نفسها تقوى لذلك قوله سبحانه في الأضحية لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله تقوى منكم القصد القصد يا عباد الله في العيد القصد القصد تبلغوا الأضحية للأكل وللإطعام والادخار يقول جل المولى يقول جل المولى كلوا واشربوا ولا تسرفوا إنه لا يحب المسرفين ولا تنسوا يا عباد الله الذكر الذي ينبغي أن يبدأ من الأمس يوم عرفة اليوم التاسع إلى اليوم الثالث عشر وهو التكبير الذي صيغته الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد ومن أراد التضحية ولم يضحي بعض فله بعد هذا اليوم ثلاثة أيام بعد كل ضحى أيها المسلمون التمسوا دروسا من هذا العيد عيد الأضحى العيد الكبير لأنه كلما نتكلم عن عيد الأضحى نتكلم عن إبراهيم وابنه إسماعيل عليهما السلام إذ شاخ قبل أن يولد له ثم أمره سبحانه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 وتركنا عليه في الآخرين سلام على إبراهيم كذلك نجزي المحسنين إنه من عبادنا المؤمنين وبشرناه بإسحاق نبيا من الصالحين وباركنا عليه وعلى إسحاق ومن ذريتهما محسن وظالم لنفسه مبين في إبراهيم عليه السلام عدم القنوط واليأس من الله تبارك وتعالى ومن رحمته سبحانه الذي من وقع فيه يعني في القنوط أو اليأس ارتكب كبيرة من الكبائر لحديث ابن عباس رضي الله تعالى عنهما أن رسول الله صلى الله عليه وسلم سئل عن الكبائر فقال الشرك بالله واليأس من روح الله والأمن من مكر الله ولا ييأس من روح الله إلا القوم الخاسرون ويقول سبحانه لا تقنطوا من رحمة الله إن الله يكفر الذنوب جميعا أيها المسلمون في إبراهيم التسليم والإسلام والإيمان والاستسلام كأمر الله سبحانه للمسلمين وأنيبوا إلى ربكم وأسلموا له أسلم إبراهيم عليه السلام هو وابنه إسماعيل عليهما السلام جميعا في إبراهيم عليه السلام إطاعة أمر الله التي بها ينال الفوز العظيم في إبراهيم وإسماعيل عليهما السلام الصبر والصبر دياء سواء الصبر على التاء أو الصبر عن المعصية أو الصبر على البلاء يقول سبحانه إنما يوفى الصابرون أجرهم بغير حساب أيها المسلمون في إبراهيم عليه السلام التأني وعدم العجلة والاستعجال للإجابة على الدعاء كما قال النبي صلى الله عليه وسلم عن ذلك يستجاب لأحدكم ما لم يستعجل ولم يدع بقطيعة الرحم فإبراهيم عليه السلام دعا الله سبحانه وتعالى طالبا منه لولده ولم يتعجل أخيرا وهبه الله سبحانه ولدا صالحا كم من مسلم مصل صائم مزك أصبح كافرا ومشركا وساحرا ومشعوذا ومع ذلك لم يؤلد له ولم يرزق له ولدا عباد الله إنكم في هذه الأيام في شهر الحرام واليوم الحرام حرموا ما حرمه الله من الشرك والكفر والقمار وشرب الخمور والإسراف والزنا والفجور والاستمتاع والاستماع إلى الأغاني والرقص والنظر إلى المحرمات من الأفلام الضارة العيد عبادة لا تشركوا بالله فيه العيد طاعة لا تعصوا الله فيه اللهم اللهم اقبل أي تقبل حجة من حج وهدي من أهدى وأدهية من ضحى وصيام من صام وذكر من ذكر اللهم تقبل منا ومنكم صالح الأعمال وأحل الله عليكم اللهم انصر الإسلام والمسلمين واخذل الشرك والمشركين اللهم كلنا في نيجيريا ولا تكن علينا يا رب العالمين اللهم رد الأمن والاطمئنان والسلام إلى نيجيريا وأمنا جميعا في أوطاننا يا رب العالمين ويا أرحم الراحمين ويا ذا الجلال والإكرام alhamdulilah ọpẹ́ ni fún Ọlọ́run ọba Ọlọ́run tí ó tún ní kí ojú wa rí ọdún iléyà yìí èé ṣe dídá wa wọn Ọlọ́run tún fi wá ṣe kòńgẹ́ ọdún ni kìí sì ṣe ọlá tí ń bẹ fún wa ní lórí àwọn ẹni tí wọ́n ti lọ táwọn ti jáde láyé ń tiwọn bí kò tẹ́ ibi ọkàn wu Ọlọ́run ọba subhanahu wa ta'ala láti ṣẹ́wàá kùn ló fi ṣẹ́wàá kùn ká lè fi máa dúpẹ́ fún un ọlọ́run wa kọ́ wa wọ ọpẹ́ tá a dá ọlọ́run jẹ́ ká sí púpọ̀ ọdún náà láyé ìkẹ́ ọlọ́run ọlọ́run kó máa bá nígbà Muhammad ẹni tó jẹ́ òjíṣẹ́ ọlọ́run ọba tó tún jẹ́rú ọlọ́run ọba ẹni tó fi ń lóore jù nínú ẹni tá a lè wò kọ́sẹ̀ nípa pé bò sọdún ẹni tó fi ń lóore jù nínú ẹni tá a lè wò kọ́sẹ̀ nípa ìrun àti pé bò láà léyà bò láà ti léyà. Ànábì sallallahu alaihi wasallam òun ló ṣàlàyé gbogbo àwọn òfin ọlọ́wọ́n ọba pẹ̀lú àwọn ọ̀rọ̀ rẹ̀ ó ṣàlàyé àwọn òfin ọlọ́wọ́n ọba pẹ̀lú àwọn ọṣẹ́ rẹ̀ ó ṣàlàyé àwọn òfin ọlọ́wọ́n ọba pẹ̀lú àwọn nǹkan táwọn yẹn ṣe lójú rẹ̀ tí ó ṣàtakò rẹ̀ nítorí pé ànẹ́bí sallallahu alaihi wasallam kò gbọ́dọ̀ máa rí bí kọ́ máa fọ òun pa rẹ̀ alọ́nkọ́ba ni kí ànẹ́bí àti àwọn aráalé rẹ̀ àti àwọn sàábé rẹ̀ àwọn ẹni tó ṣe pé ńgbà wọ́n tún fẹ́ tẹ̀lé ànẹ́bí wọ́n tún tẹ̀lé dáadáa ọlọ́nkọ́ bá yọ́nú sí gbogbo wọn lẹ́yìn ìgbà yẹn yẹrú sí ọlọ́run ọba à ń kíra ipa kú ọdún o ọlọ́run yóò ní ṣe léyìn ní àṣemọ fún wa gbogbo àwọn tí olóore léyìn tá a ṣe ń bẹ ọlọ́run ọ̀tọ̀ ọgbà níjọsìn fún wa yẹn nígbà gbọdọ̀ ẹ̀bẹ̀rẹ̀ ọlọ́run ọba lékè ọlá níkọ̀rọ̀ àti ní gbangba o torí ìpayọ̀ ọlọ́run ọba tá à ń sọ yìí òun la lè pè ní mùdùmùdù gbogbo ìjọsìn tá à ń ṣe fọlọ́run tá a bá sọ yípa ń kírun lẹ́yìn tí bẹ̀rẹ̀ ọlọ́run ọba ń bẹ̀ kò nítumọ̀ o bẹ́ẹ̀ yẹn bá ń gbààwẹ̀ tí ọba ti payọ̀ ọlọ́run bá ń bẹ̀ kò ní túmọ̀ bẹ́ẹ̀ náà ni zakai yọ dandan ní kárí payọ̀ ọlọ́run bá ń hajj kódà nípa ẹran ẹ̀wẹ̀ agbọ́dọ̀ bẹ̀rẹ̀ ọlọ́run bá ń bẹ̀ wọn ló fa ni Allah hajj àníṣe ẹran lànà ẹ̀sìn pé ká pa ní ọjọ́ kẹwàá yìí tó ti náà sì ní sẹ́tún lórí jù ẹran yẹn ò ní dọ́dọ̀ ọlọ́run ẹ̀jẹ̀ rẹ̀ ò ní dọ́dọ̀ ọlọ́run ọba ṣùgbọ́n ohun tí ó dọ́dọ̀ ọlọ́run ọba náà níbẹ̀rẹ̀ ọlọ́run ọba ti ń bẹ̀lẹ̀ nìyí ọ̀dọ̀ ọwọ́ ẹ̀jẹ̀ ká fi ọdún níwọ̀ntúnwọ̀nsìn gbogbo nǹkan lọ́gba wọ̀ntúnwọ̀nsìn ó dẹ̀ ẹ̀kọ́ tí wọ́n bá ń sọ wípé kẹ́rù òmùrẹ̀ àwùsàtọ̀hà èyí tó fi ń lóore jù nínú gbogbo àlámọ̀rí òun náà lèyí tó ti pé kọ̀kọ̀ jù kò sì kéré jù ẹja wà níwọ̀ntúnwọ̀nsìn níbi ohun tó yẹ ká ti wọ̀ntúnwọ̀nsìn ń pa rẹ̀ tá a bá ṣe bẹ́ẹ̀ á sì débi tọ́ lápẹẹrẹ tó yẹ ká dé nínú ẹ̀sìn ẹ̀yàn nígbàgbọ́ òdodo ẹran eléyà yà rí pa wa níjẹjọ ife fún jíjẹ ní ọ kìí ṣe títà ó sì wà fún ká fún yẹn jẹ bákan náà tún lè tọ́jú pamọ́ kìí ṣe dandan ní kílẹ̀ ọjọ́ kẹta ọmọ àmọ́ bá ń lè wa ànẹ́bí wí bẹ́ẹ̀ rí ọdọọdún mi ànẹ́bí ṣéǹjì pé ìyẹn ló múlẹ̀ sínú òun sọ wípé ilé ọjọ́ kẹta ṣùgbọ́n báyìí ẹ̀jẹ̀ fún ẹ̀jẹ̀ sọjú pamọ́ ọlọ́run ọba àlekè ọlá wa ń sọ nípa pé ká má ṣàṣejù ẹni tí ọ̀bẹ̀rẹ̀ sábà tẹ́lẹ̀ tí wàá sọ pé ọdún ló dé là ń olè máa wọn ó sì mú ọ ń pé tẹ́lẹ̀ ọlọ́run ní kùlú ẹ̀jẹ̀ o ẹ sì mú wọ́n tó wáyé pé núrẹ̀ ọgbà ọ̀kọ́ rẹ̀ wọn ọba lágbára máa ní ó ti ń pòórì ilé ìgbẹ́ bá da à ń ni ọgbà wọn fún wọn sí náà táwa ń léyà ẹ má jẹ́ àgbàgbé wípé ìrántí ọlọ́run ọba di ọwọ́ wa ká máa wí lóòrèkóòrè èyí tó ti pọ́yẹ ká ti bẹ̀rẹ̀ ní ọjọ́ àná aṣọ fún náà wípé jọ لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد látọjọ́ àná ló ti yẹ ká bẹ̀rẹ̀ gbólóhùn yìí a sì gbọ́dọ̀ yéé máa wí títí tí ó fi di ìgbà tó rùn ọwọ́ ní ọjọ́ kẹrin ọdún àwọn ọjọ́ yẹn ni wọ́n ń pè ní ayyamu tashriq ọjọ́ kẹrin ọdún látijọ́ òní títí di ọjọ́ mẹ́rin òun làǹfààní wà fún wa láti fi sọdún léyà yàtọ̀ sí ọdún jáka irú ọdún jáka ní ti ọjọ́ kan náà lọ́dún tiẹ̀ tá a bá ti kí dì tán tá a sì yọ pọ̀ tá a sì pọ̀pọ̀ sí sí rẹ̀ tán súlẹ̀ ọjọ́ yẹn jáka ti tán yẹn ìsúná rẹ̀ ṣùgbọ́n iléyà ń tiẹ̀ òun bẹ̀rẹ̀ látòní odijọ́ mẹ́rin ká tó parí ẹ̀ mo sì wá nù lànà ẹ̀sìn nìyẹn òun ló ti fà á wípé ẹni yóò tọ́ bá fẹ́ pa léyà ṣùgbọ́n kéèyàn ti rí ẹran léyà yẹn pa àǹfààní sì wà fún ọ tọ́lágún ti di àsìkò yálẹ̀ tàbí ọ̀la ọ̀tún ladijọ́ mẹ́rin ó láǹfààní àti pẹ̀rẹ̀léyà rẹ̀ ó sì ṣe gẹ́gẹ́ bá a ti sọ yẹn ẹ̀yin onígbàgbọ́ òdodo nínú nǹkan tó tún tọ́ sí wa ó ní pé ẹ jẹ́ ká mú ẹ̀kọ́ nínú ọdún léyà yìí ọdún tá à ń pè ní ọdún tó tóbi jùlọ torí kò sí bá a ti máa sọ nípa ọdún léyà táà ní sọ nípa nẹ́bí Ibrahim àtọmọ rẹ̀ Ismail aláṣẹ ọlọ́run ọba kọ́ máa jẹ́ táwọn méjèèjì ká má gbàgbé ife ànẹ́bí ọlọ́run ọba Ibrahim aleyhi salam Ọ dàgbà ó dògbó kọ́lọ́run tó fún lọ́mọ ìgbà tọ́lọ́run ọba fún tán tó wá pa á ipò ọmọ nìkan kó tún ni ká máa sọ Ibrahim ló ṣe kíni òun lérí fọlọ́run níbo ni wọn náà ti gbọ́rọ̀ ẹ̀rí ní ti mu ẹni tó ṣe Ibrahim ti ọmọ wọ́n mí pé ní ọgọ́rùn-ún ọdún èyí yìí wà nẹ́bí Ibrahim láti jọ ọgọ́rùn-ún ọdún lọ èèyàn mélòó ní pọ́gọ́rùn-ún ọdún lọ́jọ́ ayé táwa yìí mọ́ anẹ́bí Ibrahim ti ju ọgọ́rùn-ún ọdún lọ kọ́lọ́hún tó jogún ọmọ fún bóòlù yẹn ti wá lè gọ̀ tó débi pé ọkà ọwọ́ rẹ̀ ọkà àwọn ìka rẹ̀ ó pé mẹ́wàá ọwọ́ ayọ̀ ahun rẹ̀ kọkànlá bóòlù yẹn ti ọmọ ọmọ yìí yìí tóun bá ti bí tẹ́ wọ́n pa á ni o à kí ni wà kúkú ń fọmọ fún orin lẹ̀ bẹ́ẹ̀ èyí tó wà nínú àkọọ́lẹ̀ ní kí ọlọ́wọ́n ọba àlékè ọlá gẹ́gẹ́ lódì ìdí ìpa níbi Ibrahim aleyhi salam láṣẹ ọmọ yẹn ọmọ tó ara bí yẹn ìkọ̀pá nígbà tí ọba wa nírò nípa rẹ̀ ẹ̀rí ànẹ́bí Ibrahim yọ darúgbó kó lórí ọba fún lọ́mọ ó ti pé ọgọ́fà ọdún ìyàwó náà ti wà ọdún ninety years nígbà tó lọ́n wá fún ní ọmọ ẹyọ kan ṣoṣo yìí ní ọlọ́run tó wá pa aláṣẹ ọmọ yìí ó tún tún bú náà ni o ànábì Ibrahim láti ọlọ́run ọba ọgbà fọlọ́run ọmọ náà tẹ̀ láti bàbá òun náà jọ fóun bí òun náà gbà pé ń fọlọ́run lọ́pọ̀ láti rẹ̀ ọba ọlá ń ẹ̀ fún pé Ibrahim nígbà tí ẹ̀rí nítorí pé wọ́n lọ́wọ́ ọbẹ̀ lẹ́dàá mi sami lọ́rẹ nínú àwọn ẹni rẹ ni mo fẹ́ fọmọfọmọ ọlọ́run làwọn á dunnú pé yóò bímọ ní sùúrù ọmọ níwà pẹ̀lẹ́ nígbà tọmọ yìí wàá dàgbà àwọn àfọ̀ǹtà sírì ní ọmọ ní ti pé ọmọ ọdún mẹ́tàlá ẹ̀rí bọ́mi yẹn bá pọ́dún mẹ́tàlá èyí ó ti máa dá mi tọ́ mi tọ́ sínú yẹn ọmọ àdùnpẹ́tò ọlọ́run ọmọ àti èmi ọ̀rí ọmọ tàbí ń jè lóye òun ní lọ́ọ̀nì nígbà tọmọ ti tó bẹ́ẹ̀ ọlọ́run nígbà tí ọmọ nì tó dàgbà ah, Ibrahim wa sọ fún ọmọ rẹ̀ báyìí pé ẹnì arọ fìlmọ̀nẹ́m mo máa rí lójú rẹ̀ wípé mò ń dúnbù rẹ̀ báyìí. bẹ́ẹ̀ dẹ̀ ni àlá àwọn ànẹ́bí ọlọ́wọ́n ọba ni wàá yí ni iṣẹ́ ẹyọ ọlọ́wọ́n ọba àlekè ọlá ni. òdodo ni nǹkan yẹn kìí ṣe àbámadá bí àlá tó lè jáde lọ́dọ̀ ọ̀tá wa. torí bí yẹn bá ti súnmọ́ lọ́wọ́n ọba sí bẹ́ẹ̀ làlá rẹ̀ ó sì máa lágbára sí. bí yẹn bá ti jìnà sí ọlọ́wọ́n ọba sí bẹ́ẹ̀ làlá rẹ̀ ó sì máa lẹ sí. èmi dé alákẹ́ ọ̀gbọ́dọ̀ wá kó tún wá mófin ẹ̀sìn kankan fún wa kẹ́nìkan sọ pé òun lálàá lójú rẹ nígbà tó wọ́n wá rí lójú rẹ ní ìsìn òun padà rí pé àyílà kò di mẹ́fà ànídá lóhùn àbí kẹ́nìkan sọ pé tó àlá lá lójú rẹ yí pé tó mọ́gárì ó ti padà di méjì báyìí àbí kẹ́kún kó mẹ́rin lóhùn nìyẹn mọ́kàlà ó wá láwọn kálọ̀ ni. ó lè padà ṣokùnfà kú rẹ̀ àwọn aládáadáa ni nì torí ohun tí ń rí lójú rẹ̀ yìí lágbára o àyè sí irọ́ aláàbù bó ṣe wà nù sẹ̀rí àyàn aláàbù èyàn ń rọ ọ̀sẹ̀ lomi ìdíje ṣe rí o bí rí máa lé àbórí gbóhùn kó sínú wàhálà kan ó ní ìdí àti rọ lànà ni pé kó yí àkókò ṣe sí ọba nìṣọ sì ó fún yẹn láburú téèyàn rí lójú rẹ̀ yẹn ò ní ṣe kò ní ṣe láàrin yẹn ṣùgbọ́n làwọn ànábì ọlọ́run ọba iṣẹ́ ẹ̀yọ́ ni ọlọ́run ọba ló rí mí sí àtọ̀dọ̀ ọlọ́run ọba wá ni ọwá lòun rí lójú rẹ̀ bí ẹni wípé mò ń dúnbò rẹ̀ ọmọ mi Ismail ẹ̀rí ọmọ náà tóun náà fẹ́ tẹ̀ ló ń bí rẹ̀ ọba sọ wípé ohun tó rí yẹn ṣé rẹ̀ bàbá mi bó ṣe bá ọlọ́run ni wọ́n dẹ̀ kọ́ látẹ̀rẹ̀ ni wọ́n á dẹ̀ rí pé mi náà máa ṣe sùúrù tí ọ́ tó fi rí àti ọlọ́run ọba yẹn lò nígbà tó wá di baba bàbá ju ọmọ náà tún tẹ ló ń bí rẹ̀ ó ti wá fi ọmọ yẹn lélẹ̀ láti máa dúnbù rẹ. ẹ̀rí ọlọ́run ti di pé Ibrahim ò mú kínní yìí léré ó ti ọba sàn ọmọ náà sì tẹ ló ń bí rẹ̀ bó ti wà nù lànà pé wa kò sí ohun tó kàn ju pé kéèyàn mú lọ ṣe dáadáa tó ń bí lọ wa ni náà bá a ti pe Ibrahim látòkè lọ́hún kọ́dù sọ̀dẹ́kítà rúbìyà àlàtọ̀ ọ̀la yẹn ọ̀dọ̀ àwọn ọlọ́wọ́ ọba ló ti wá ń tòótọ́ o ti gbà á lódodo ọ̀dẹ̀ ti ṣe lódodo àwa rí i pé rẹ̀ Ibrahim ẹni rẹ̀ ni ọ́ ihun tá a ṣe yìí nà hádà làwọn ẹlẹ́bẹ̀lẹ́ olùmọ̀bìyìn wọn láyà náà ò tó tóbi ni kíkanjú ọmọ mú yẹn kéèyàn fàgbà bí mọ́ máa fàgbà ẹ ríru ọmọ ni láwùjọ ti wá ń sìn àwọn akẹ́ni alẹ́ má ti ìpogójì ọdún láì táàsì ti lọ́mọ tó ti lé lọ́dún mẹ́wàá nígbà téèyàn ọbẹ̀ ètò fi rí ogójì ọdún kẹsì èyí tó sụmọ ni pé àwọn ọmọ nìyẹn kẹ yóò ti fẹ́ẹ̀ tó bí ìpele mẹta ó fi yí pé bí ọmọ ọdún mẹ́tàlá ẹjọ́ yọọ yọ̀bẹ̀ tọmọ kẹta láwọn àwùjọ tí ọmọ bí tó yẹ pé ọmọ ọmọ ọba máa tí ń èèyàn a pé ọgbà fọlọ́hún ọmọ rẹ inú òsì òpin mi nìkan mo ti wà lọ́wọ́ bàbá mi òun náà tẹ̀ láti ẹ bàbá àwa pè pé ah, ìrẹ Ibrahim kọ́ni sọ aláyì o ti ṣe lódodo ntòtọ́ inna hadha lahu al-bala'u al-mubin àdánwò tó fojú hàn ni ìpọ́njú ọmọ mọ ọmọ òun la tún wá ní ọkọ òun nìkan náà ní ti ń bẹ lọ́wọ́ ẹ̀ àdánwò tó fojú hàn ni o sì ti páàtì àdánwò náà wọ́n fàdà ìnáwó fi dé ìnáwó yìí ọlọ́run la wá fi àgbò àti rọ́pò rẹ̀ fún àwa ni máa jẹ́ àpèjúwe fáwọn ẹni tí ń bọ̀ òun lọ́dà àpèjúwe fáwa yìí o ló jáde pé lẹ́ẹ̀kan náà tá ń paléyà yìí bá a ti ń tẹ̀lé súnà anabi wa sallallahu alayhi wa sallam wípé anabi pa iléyà atúntẹ̀lé ìlànà anabi ibrahim alayhi salatu salam torí pé kèé ṣe dẹdẹ fún wa kọjá sí pé ohun tó bá jẹ́ lànà àwọn anabi sọlọ làwọn ọ̀sà àtẹ̀lé ìbẹ́nu lànà àwọn anabi tó ti lọ tí ọba ti wà mú wọn nínú ẹ̀ nínú lànà àwọn anabi tó ti lọ táwọn ò lè lò mọ́ òun ni pé àwọn a máa gba àwẹ̀ ọ̀rọ̀ lásìkò tiwọn anabi zakari ya aleyhi salatu wa salam nígbà tí òun náà fi nípọ̀jú ọmọ ọlọ́run ni ó gbààwẹ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ náà ni Maryam aleyha salam nígbà tóun náà bímọ ọmọ tí ò ní bàbá òun náà gbààwẹ̀ ọ̀rọ̀ ọjọ́ kan lójú ayé ànẹ́bí ẹ̀wẹ̀ ànẹ́bí tako àwẹ̀ ọ̀rọ̀ sallallahu aleyhi wa sallam wọn là nẹ́bí ń ṣe kútùbà lọ́jọ́ kan ògbà àwọn èèyàn jókòó níwájú ànẹ́bí sallallahu aleyhi wa sallam àlẹ́bí ni ara ọbọ lélẹ́yìn tó dúró sórùn wọn làbú ìsàìlù lè kọ́ rẹ̀ àbú ìsàìlù àbú ìsàìlù bò kí lọ́ọ́ kọlù òun bò àwọn tàbí bá ní nẹ̀zára ó lérí nì torí òun náà kì í tún dáhùn wọ́n fẹ́ mú lérí rẹ̀ yẹn jẹ pé nẹ̀zára ó lérí ni wípé òòrùn lòun ó dúró sí ìkẹ́ aláyẹsẹ̀ sílà òun ò ní bọ́nú bòójì òòrùn yẹn lòun máa máa wà bẹ́ẹ̀ dẹ̀ ni pé òun ò ní báyẹn sọ̀rọ̀. òun ó sì dúró bóun ṣe dúró nìní kódà òun ò ní jẹun ah, àníbi ni ẹ bá ń sọ fún ẹni ní mo ní kó wá jókòó kó sì kó olóòrùn kọ́ bọ́ọ̀bù bòjì ó ti pẹ́ lórí ibi òrun ni ẹ mọ̀ kó bẹ ni ọjọ́ ti bí bá dún bẹ̀ súlẹ̀ bọ́lọ̀ ń bá fẹ́ léèyàn ní jáde ó fi hàn yí pé kò sínú lànà ẹ̀sìn tiwa tánẹ́bí mú wá kí yẹn gbàwé ọ̀rọ̀ kódà bí yẹn ń ka kùránì lọ́wọ́ èyí tó máa fi ọ̀sọ̀rọ̀ níbi irun ló ti lè sọ̀rọ̀ kódà wọn wá sọ pé bí nẹ́fìlà yẹn lè sọ̀rọ̀ pẹ̀lú àdìsí jùrẹ́jù tí ìyá rẹ̀ ń pè bí títí ń kírun lọ́wọ́ làwọn afáàdì sọ pé nẹ́fìlà mu tí yẹn bá ń ṣe nẹ́fìlà lọ́wọ́ bí a bá ń bẹ̀rẹ̀ sí pé yẹn lemọ́lemọ́ ìyẹn ṣe sáárà títí kọ̀ gbọ́ lè sọ̀rọ̀ ṣùgbọ́n yàtọ̀ síbẹ̀ èèyàn ń kírun lọ́wọ́ àbẹ́ẹ̀ pé èèyàn ń ṣe ìjọsìn kan èèyàn lè máa sọ̀sọ̀ láti lọ́wọ́ àbí èèyàn ń ṣe la ilaha illallah wahdahu la sharika lah àbí Allahu akbar Allahu akbar iná lèèyàn sọ̀rọ̀ lọ́wọ́ lèèyàn bá sọ̀rọ̀ sọ̀rọ̀ ẹ̀ lójú zikiru lọ́wọ́ ni òun kò débẹ̀ yẹn. tó nípa bẹ́ẹ̀ kìí ṣe gbogbo súnà àwọn anẹ́bì tó lọ yẹn anebi wa náà ṣe ó sì sọ pé a máa ṣe ẹni ọba nípa àti ṣe ní ọlọ́run wa sọ pé ọ̀tàrà alẹ́ ìfìlà la sọ táwọn ẹlòmíì ó máa tẹ̀lé lẹ́yìn ànábì Ibrahim alẹ́ ìsàlám tó pé náà là ń lò báyìí aláfẹ́ ọlọ́run máa jẹ́ ti Ibrahim ọlọ́run ní kazalika ní zilima sinin bá a ti máa ń sin àwọn ẹni rẹ lẹ́sẹ̀ ni àti pé ànábì Ibrahim ní ọwọ́ àánú àwọn ẹrú sí ọlọ́run ọba tí wọ́n ọba. nítorí ọlọ́run wá ní èyí tó tún á ṣe yẹn o kìí ṣe wípé ẹ̀mí ọmọ rẹ̀ yẹn ọ̀lọ́ lásán bó o ṣe pọ̀ ọmọ tá a tún padà ti fún ọ lágbo yẹn asun asun dùnú kó tún wá tún bímọ mi ó tún wá bí ishaq aleyhi salam nínú àwọn àrọmọdọ́mọ wọn aráwọn ẹni rẹ aráwọn ẹni bíi tábà wo àwọn nǹkan tá a sọ nípa níbi ibrahim àtọmọ rẹ̀ ismail yìí a máa rí àwọn ẹ̀kọ́ tó pọ̀ ń bẹ́ẹ̀ ẹ̀kọ́ a rí i pé tó péye ń bẹ lára nẹ́bí Ibrahim aleyhi ní òtún gbàgbọ́ wa sí o a rí i pa máa ń sọ fún wa ike lójú ayé àfàwọn Abdullahi ibn Umar radiyallahu ta'ala anhuma àwọn ẹnìkan wọ́n hẹ̀ ta nígbà tó tó àádọ́rin ọdún sí àwọn ènìyàn wá jáde wọn ò nígbàgbọ́ ń pa wọ́n lọ́lọ́wọ́ bá mọ nǹkan lódidi ni kò mọ́ lẹ́yẹ yọ fáwọn nǹkan tí ń ṣẹlẹ̀ ń ṣe ọlọ́wọ́ ọmọ odidi tọ́kẹ̀ ti mọ yẹn ni látẹ̀rẹ́ àti pé ọlọ́wọ́ ọmọ ohun tí ń jẹ́ rompléènì ọlọ́wọ́ ọmọ ohun tí ń jẹ́ gbogbo àwọn nǹkan amáyédẹrùn tá ń lò ń sin ọlọ́wọ́ ọmọ ẹ̀rin wọ́n á ní kí ló dé fi bẹ́ẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ ni tìbáyà ọlọ́run lóhun dá ẹ̀sìn òun dábàá ka òun sì dára fún mi kẹ́ ẹ lè máa gun àwọn nǹkan wọ̀nyí kó tún máa jẹ́ ọ̀sọ́ fún yín ṣípé ìwọ̀n ọba ohun tọ́lọ́hún sọ ń pa ènìyàn ṣùgbọ́n mi lọ́kọ̀ nǹkan kan ọlọ́run ọmọ ẹ̀rí tí nǹkan kan sì wà láyé tọ́lọ́run ọba àlekè ọlọ́mọ wọ́n á gbàgbé ìparí ayé àyẹn tọ́lọ́run sọ pé wọ́n yá lóko lẹ́kùn mọ́ọ̀lẹ̀ tẹ̀lẹ́mùnì ọlọ́run ló wọ́n tún dá fún yín àwọn nǹkan tẹ̀ ní ilé nímọ̀ ń pa rẹ̀ ẹ̀rọ̀pléènì wá dé àwa lọ́lọ́run ọmọ àwọn ènìyàn wá jáde ní àádọ́rin ọdún sígbà tá níbi ṣe é jẹ́ lọ sí Mẹ̀dínà afa Abdullahi ibùnú mọ́rùn ń bẹ láyé ń gbà ní ọwà mọ́kà gbòòrò mọ́kà làfà wà ń gbà yẹn afa ti ti dágbà nínú àwọn sàbí àgbà ọba sọ fáfá ní mọ́kà pé sọ àwọn kẹ́lẹ́ wọ gbòòrò wọ́n o pé kò sá kọ́ lẹ́ ni ẹ bá ń sọ fún èmi mo ti fẹ́ kún lágbàánu sàádé ànẹ́bí báyìí o ìmọ̀ wọn rí o anẹ́bárí omi ni hàn Ibrahim níyì ìgbàgbọ́ ẹ̀ pé wa òjò tiwa ní sí ọ lọ́dọ̀ tiwa èyí dákú èyí sì dá lówó lórí ẹgbẹ́ àgbàdo sọ nìkẹ́ kú kí lọ́pàá aleyhi salam odidi ló fi sàárẹ̀ wọ́n sọ bá rẹ̀ nígbà ọlọ́run sì fẹ́ gbé dìde ó gbé dìde ẹlòmíì sì ní iyì kò ní ju wákàtí kan lọ tí ó kọ̀ǹpilẹ̀ pórí ń fọ̀hún á sì gbọ́ kó ti jáde láyé ìkẹ́kẹ́ sì lè má tẹ̀lómi àní mọ sábàbí nígbà wọn bá lè sáré wọn lé ní àwọn ọkùn kẹ́ ti jẹ́ra ó ti ayẹ́ta àfi rí ń tà láti ọjọ́ ọjọ́ pa àkọ́kọ́ lábẹ́ ẹ bẹ́ẹ̀ ìgbàgbọ́ yẹn tó péye ní òjì kí Ibrahim nù sí ọlọ́run ọba káwọn náà má jà kàn gbogbo àwọn kẹta ń lérò yìí pé ó dífíkọ́tì láti ṣẹlẹ̀ yẹn ó sì rọrùn fọlọ́wọn ọba àlejò ọlá láti ṣẹlẹ̀ bóyá àwọn ọmọ ni bóyá àwọn dúkìá ni bóyá ṣeéṣeéṣe nǹkan yẹn ọjọ́ ni ká má sọ pé ó lè jọmọ́ ká má gbàgbé pé ìjákẹ́kọ̀ọ́ níbi ìkẹ́ ọlọ́wọ́n ọba yìí tí yẹn bá wà lórí ìṣesí yẹn tó sì lóhun kírun ó ń tọ̀ ti dẹ́sẹ̀ ní ńlá nínú àwọn ìṣẹ̀ tóbi tó ìpínlẹ̀ ọba ronú lórí ọ̀rọ̀ yẹn léwu lọ́dọ̀ ọlọ́wọ́n ọba o. anabi sallallahu alayhi wa sallam wọ́n fi léèrè yìí pé júwe àwọn ẹ̀ṣẹ̀ ńlá fún wa bó ṣe wá nù hadith abdullahi ibn abbas òjíṣẹ́ ọlọ́run ní aláwọ̀kọ́ ni kéèyàn gbórúkú pẹ̀lú ọlọ́run ọba ọlọ́run ọba là ń pè kéèyàn tún máa pè nǹkan ẹ̀ míì là ń sìn ká tún máa nǹkan là ń ká tún máa mùsùlùmí yẹn máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ yá mo máa tún lọ bẹ wọn dọ́hùn báyìí wọn ní sẹ́ẹ̀tì sẹ́n ẹ̀ tó lè dá fún yọ máa lójú nù báyìí kò lè dá mọ́ òun ò lérò bẹ́ẹ̀ mọ́ ó ká ẹ wá lọ kírun ẹ máa wà máa wà mo sì máa wà kí ló dé ẹ wọn kò lè dá mọ́ wàhálà yìí ti pọ̀ wọ́n tún sọ pé kíní mo lọ síbẹ̀ mo tún dé ìlú gbá mo lọ yáwó ni mo ṣe gbogbo àwọn kí ni mo tún lè ra déédéé pé ń débẹ̀ wọ́n sọ pé sẹ́ẹ̀tì tán bó wa lòun ṣe yẹn kò lè dá mọ́ mùsùlùmí máa sọ bẹ́ẹ̀ ó lè padà dà ẹ̀rí oríṣiríṣi wáàsí ló ti ṣẹlẹ̀ láwùjọ wa mí báyìí ọlọ́run ni wọ́n fi àǹfùsìkùn máa fẹ́ láti òṣèré òní tí wàásí tàlẹ́bí Ibrahim bá jìnà tásìkò rẹ̀ bá pẹ́ sọ́hánẹ́bí wa ti lọ níìsín ó ti lé ní ẹgbẹ̀rún ọdún àti ọgọ́rùn-ún mẹ́rin àti fánibí ṣe afẹ́ tó yẹn ti Ibrahim ojú bẹ́ẹ̀ lọ fánibí Ibrahim ṣe lọ àádọ́ pé lẹ́yìn níjì rẹ̀ ọ̀dà àwọn wáàsí tó ti ṣe rẹ̀ láwùjọ wa ààrẹ tó ti lu tí wọ́n ti lu gbọ́ ọdún pẹ̀ lára wọn báyìí wọ́n sì padà bí náà ni ẹ̀rí mélòó mélòó wá làwọn mùsùlùmí lónìí lábẹ́ jíjá kẹ́nu nínú ìkẹ́ ọlọ́run ọba àbí àánú ọlọ́run ọba tọ́lọ́run sì kìlọ̀ fún wa pé a má já kàn ẹ̀ tọ́lọ́run kìlọ̀ fún wa pé a má já kàn mélòó mélòó ni mùsùlùmí lónìí tún ti di kèfèrí lórí ọ̀rọ̀ yìí pé àwọn ọmọ àwọn ọmọ mélòó mélòó nínú mùsùlùmí tó ti di adágbígbá ó ti di ọ̀ṣẹ́bọ ó ti di òfìdán ó ti dolóògùn lórí àṣekínni ọ à ń wá bó bá ṣe rí ayé lò dáadáa ẹ wà Ibrahim aleyhi salatu salam kọjá kẹ́nu kẹ́ ọlọ́run ó sì gbà kọ́ ọlọ́run ọba àlekẹ́ ọlọ́run ṣe níbi fúngbà táwọn mọ̀lẹ́kà wá ń jọ́ kínní àná òun àti Sárà ni wọ́n bá Sárà ti wọ ninety years nínú ọjọ́ orí ànábì Ibrahim ti tó ọgọ́fà ọdún lọ pé nígbà ni àwọn ẹ̀lẹ́kà bá ní ó bímọ nígbà ní ká sọ fún ó bímọ ni lóbìnrin yẹn bá ń fọ gbẹ̀kẹ́ báyìí pé wọ́n sọ kàtíwájì àhà eke <laughs> àhà níbi wàá ní àjọsọ wàá dá ṣe wàá dá báálí ṣe kọ́ ṣé èmi yóò sì bímọ wàá ní àjọsọ mo ti dìyà arúgbó tó bá fẹ́ àjọsọ lọ́dọ̀ àwọn oníkéwú ẹni ó ti darúgbó ni wọ́n ń pè bẹ́ẹ̀ ọ̀sálẹ́jọ mọ́ mo ti darúgbó bẹ́ẹ̀ dẹ̀ tún ni ọkọ òun yìí kò pé ní záwùjọ báàlù ló pè àfáàkẹ́ wọ́n ń pè ní Abu Hilal al nínú àwọn àfọ onílógà ni òun sọ wípé ìyàtọ̀ ń bẹ láàrin záwùjọ àti báàlù tí wọ́n bá ní záwùjù òun lẹni tó ṣe pọ́ tún lè yíra padà pẹ̀lóbìnrin tí wọ́n tí wọ́n bá ní báàlù báàlù ní ṣe déédéé Yorùbá baálé wọ́n pé má gbà kíyàwó rẹ̀ ọmọ àgbẹ̀ ń baálé wa baálé lẹni tí ó lè yí padà mọ́ kò lè yíra padà mọ́ ń tiẹ̀ wọ́n ti darúgbó yẹ́yẹ́ wọn ò ní bùkátà síra wọn ò ní jẹ́ baálé àbú ìlàlẹ̀ asgar ó fi hàn yí pé ìyá wa sára kẹ́lìmọ̀ lábá pìlẹ̀ yẹn lọ jáde lẹ́nu yí pé wàá dá baálé ṣe é kọ́ pé bàbá yìí kẹ baálé ló pè lẹ́yìn kéèyàn ṣe ń jẹ fúnra rẹ ni ṣe é kọ́ lẹ́yìn gbọ́ kọ́ ní fẹ́rẹ̀ pẹ̀lú pé báàlù ni ó tún ní ṣe é kọ́ ìyá ni ṣe é kọ́ ó ti darúgbó arúgbó kùjọ tó wọn sì ti mọ́. láàrin ìgbà ni bá gbà rẹ̀ lójú gbà rẹ̀ lẹ́ẹ̀kẹ́kẹ́ ibi yìí tó ká máa wò. àwọn àfààní fọ̀dọ́ ìka ti tọ́lọ̀ wí yẹn lẹ́sẹ̀kẹsẹ̀ bẹ́jẹ̀ ti dà lára ẹ̀ nìyẹn ẹ̀jẹ̀ àlejò tí lati jọ imọ. ó sì wàá lóyún lọ́padà wàá bí sá wa ká má jà kàn ká má jà kàn nínú ọba nǹkan tí ọ̀dà ni pé ó lè padà dá mọ́ ó lè padà dá ọ. sọ yìí pé tí illa al-qawmul khasirun àfàwọn ẹni tó ti pàdánù ọlọ́run dákú má jà pàdánù ọ̀ kọ́dọ̀ ọlọ́run tó pa wá láṣẹ yìí pé àní ẹ má jà kẹ́ nínú kí ọlọ́run ọba kódà bí yẹn bá tẹ̀ wọ́n fi pé ìwọ tó bá ti wá sí sọ́ wá sí ṣe àfọwọ́ àti àgbáyé tẹ́lẹ̀ bá fẹ́ ṣe wá sí wá sí ní oṣù fi kọ̀ǹfíìsì ẹlòmíì tí òfin ní sẹ̀sìn mọ́ èyí mu tí ọba sọ pé à ah, ọmọ <laughs> títẹ ọlọ́bẹ̀yàwó yàwó sọ àbí ọ iná rẹ báyìí gbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀ ọ pé ṣe wá sí bó ṣe ń ṣe yẹn ẹnìkan ṣe olú wá àti ọsọrọ ọ̀rọ̀ tó le bẹ́ẹ̀ lójú ayé àlejò sàtẹlẹ pé ẹnì yìí á ẹsẹ̀ rẹ̀ yìí pọ̀ Ọlọ́run ò lè forí jì mọ́ ọ dáhùn lójú bọ́lọ́run ṣe gba bó ṣe gbẹnu ànẹbí Ọlọ́run ọba sọ nìyẹn yìí pé tálẹni tí ń búra nípe lè forí jì yẹn mọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ wà ànẹbí máa bá ń sọ fẹni yẹn pé mo ti bá tẹrẹ jẹ látòní lọ ẹni tó sọ wípé òní ráforí jì Ọlọ́run báyìí mo forí jì báyìí kò sí bẹ́sẹ̀ ṣe lè tóbi tó àyàfẹ́ bọ́. téèyàn bá sì túbá ń bí ẹbọ náà ni béèyàn i ti túbá ọlọ́run ọba àlekẹ́ ọlá ti tán láti gbà yẹn gbogbo àwa tá à ń ṣe dáadáa tá a lérò pa ń ṣe dáadáa yìí nìkan ló ká lé sí níbẹ̀ lọ́hùn ó ti ya máa padà sí ibú ṣùgbọ́n ẹni tí ò sí èròǹgbà sí lè èròǹgbà ń bẹ lè tí ó tujú yẹn lọ ìyẹn jákè nínú kí ọba inna ká má gbàgbé arákùnrin dání bí pín ìtàn rẹ̀ fáwọn sàábé ìpè èèyàn mọ́kàndínlọ́gọ́rùn ló pa ọwọ́ abẹ́rẹ́ pé ta ní mọ̀ jù wọ́n bá tọ́ka rẹ̀ sáàfà kan àfọ ní mímọ́ ṣùgbọ́n àfà yìí ìjọsìn ní máa ń ṣe kọ̀ mọ́ ń pa ohun tó jófin ọlọ́run ọba púpọ̀ jù ìdájọ́ òye tó bẹ́ẹ̀ wọ́n bá béèrè pé tọ̀ ẹnìkan máa sì ní ìkọ̀tọ́ fóun ni ó dé èèyàn mọ́kàndínlọ́gọ́rùn tó ti ṣe kí ni ọ tó ti pa báyìí kó lè rá àforíjì ọlọ́run ọba àbá ni rárá o ọba kẹ ìyá ni ìyá ọlọ́run ní òrì dípò ni ó ti lè pé ni kúkú pa àwọn fóun ojú ó pé ọgọ́rùn gérégé òun gẹ́ ní sẹlẹ̀ ní sẹlẹ̀ sí ọba pa ọba pé ọgọ́rùn gérégé ọwọ́ tí wọ́n ń wádìí pé àtún ní àlóhun náà tún àbí kábíyèsí gbà pé tó ìyá yìí tó ẹnìkan máa ní ó lè yan ọgọ́rùn tó ti pa báyìí ó ti sáfà tó pé ọgọ́rùn ó ti sin mọ́ ṣé yọ̀ọ́ àforíjọ àbá ní mẹnà yóò rì àforíjọ ọlọ́run yóò rì ọba kọjá bẹ́ẹ̀ ọba béèrè pé ń ní bóòlù òun ó wa sọ fún yín pé níbi tó wà yẹn làwọn ẹni tí ń gbé lu yẹn ó kò lu yẹn àwọn ẹni ọba ń pè ajáde láyé wọn ni àti àyàwó ń màláíkà yà yarí àwọn màláíkà yà fẹ́ wà ẹni yóò ṣe rere rí láyé ẹ̀ òun lòun ó gbé tìkẹ́ni àà ah, ah, ńlọ ronúkúwàdà ńlọ bí tí ó ti máa sin lọ́hùn ni ọlọ́run bá ní ọ̀dà kí wọ́n wọlẹ̀ ọ̀rẹ́ mọ́lákù kan tí wọ́n kọ́ dà gẹ́gẹ́ bí hakamu adájọ́ yọ̀ọ́yẹ́ wọlẹ̀ ìgbà tí wọ́n wọlẹ̀ báyìí ni wọ́n bá rí ipò súnmọ́ ibi títí lọ ronúkúwàdà yẹn bí mọ̀lẹ́kà kẹfì padà gbé nìyẹn pé kò sí bẹ́sẹ̀ sí lè tóbi tó gbogbo ohun ń bẹ lọ́wọ́ kálukú wa nínú okùn díẹ̀ kàtó ẹ̀dá fún ẹ̀jẹ̀ àjùlẹ̀ ká má jákẹ́ nínú ọba lè foríjì wa wà níbi àní ń bẹ lára ìgbà bẹ lára wa ni wọ́n gbà fọlọ́run kọ́dọ̀ ọlọ́run pa yìí padà yín dúró ju fún ṣé ni ẹ máa ṣe má ṣe jìnà sí ẹ wà ọ̀dọ̀ wa àwọn àtàjọ́ ọmọ náà ẹja gbọ́rọ̀ sáwọn bí wa lẹ́nu bí yẹn bá ṣe é tọ́ dẹ́ mẹ́rẹ́ jù bẹ́ẹ̀ lọ sísà kánú ọ̀hún àtòǹbí rẹ̀ ọba da kò lè rí dáadáa lọ́dọ̀ ọlọ́run ọba tó ṣe pé kèé ṣe àyà kan nínú Al-Qur'an lọ́lọ́run ọba àlekè ọlá tí máa ń tọ́ba ti dá akọ rẹ̀ pé ká sì òun báyìí òun tí ó tún fi tẹ̀lé náà ni pé àníyàn àti bàbá yẹn ọ̀dọ́wọ́ yẹn o ká ní àdéhùn kan lágbára tó bẹ́ẹ̀ ṣùgbọ́n ara àwọn àdìsí mi tó lè fún lágbára ike ọ̀dà ẹni tí ọba wa ló ń bí láyé ńkọ́ èèyàn máa ṣàdúrà fún ọ mọ̀lẹ́bí tó ṣe wípé kò lè dàpọ̀ àfi pẹ̀lú sábàbí wọn èèyàn dà pọ̀ ọ bí yẹn bá ń ṣe bí yẹn ń ṣe dáadáa ni o àlùkáwà ni tí wọ́n ṣe fún yẹn ó tó di pé wọ́n jáde láyé pé ìwọ lágbájá irin ọlẹ́kọ̀ọ́ títí tó fi dépò báyìí èèyàn ṣàmúṣe rẹ̀ bí bá ti ń ṣe léyìí ìyẹn ń tẹ̀lé nìyẹn ó di ọwọ́ wa o pẹ̀lú ìtẹ̀lé yìí tí ń bẹ fún ànábì Ibrahim tani káwọn ọba ńbẹ lèyàn ti lè rí èrè tó tóbi o lára ànábì Ibrahim aleyhi salam sùúrù ńbẹ́ńbẹ́ inú ẹ̀kọ́ tá a mú ńbẹ́ nìyẹn sùúrù ńbẹ́ńbẹ́ sùúrù yìí dẹ̀ ní àtùpà ní ọba téèyàn tẹ̀ lóhùn òní sẹ́ gbogbo nǹkan téèyàn fi yapa ọlọ́run ọba níbẹ̀ láwùjọ táwa wáyé àárí nǹkan o ọlọ́run ọba àlekè ọlákọ́lá wa bó o láti wá ṣe sùúrù kúrò níbi ìyapa ọlọ́run ọba téèyàn bá lóhùn ọ̀ra fèrè sínú ilé tí wọ́n máa gbọ́ àti bẹ̀m̀bẹ́ èyí ó sì máa kọjá lọ ń tayọ gbọ́ bí ó sì gbọ́ nígbà tí ń kọjá lọ ó lè jẹ́ ìkúnlé rẹ̀ wọ́n máa plé rẹ̀ kódà wọ́n lè wọ́n lè rẹ́ǹtì ilé papọ̀ ẹ̀rí bó láti sùúrù kò níbi ìyapa ọlọ́run bá subhanahu wa ta'ala bíyẹn bá ṣètò lórí ọmọ rẹ̀ wípé kó múra dáadáa àbò ṣètò pẹ̀lú àwọn aráalé rẹ̀ wọ́n múra dáadáa ìbọ̀wọ̀ bọ̀wọ̀ ta ọ̀rọ̀ àwọn rí bó láti wá ṣe sùúrù tá a fi ní ìyapa ọlọ́run bá lára wọn ó jẹ́wọ́ wa bákan sùúrù níbi orí àdánwò tó bá kàn wá ọlọ́run ọba àlekẹ́ ọlá ní máa ń sín payá àdánwò àbíkọ́ba ò lè ti bá ń ṣẹlẹ̀ fẹ́ dá ẹnìkẹ́kẹ́ ò lè gbé kú ọlọ́run ọba àlekẹ́ ọlá jóyè wáyé pé innama yuwaffa as-sabiruna ajrahum bighayri hisab. àwọn tó bá ṣe sùúrù ọlọ́run lóhun sì máa pé ládàá wọn fún wọn tí ò ní níṣirò. tábà wo anabi ibrahim alayhi salam ẹ̀kọ́ tá a tún mú lára rẹ̀ wọ́n máa ti bá akẹ́rù sọ ọdún bẹ́yẹn òun náà ní ìfarabalẹ̀ ń bẹ lára anabi ibrahim ẹja farabalẹ̀ o ẹja sì pẹ̀lẹ́ ẹja sì pẹ̀lẹ́ ẹ má jà kánjú ẹ má jà kánjú ẹ òbí kẹjú sì sọ gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ dàrú sí àwọn ẹlòmíì ájò káájò lẹlòmíì ọmọ awáki ẹlòmíì ọba rọgbọn tí ọkẹ ní pé odidi èèyàn ti ń mí báyìí yóò gbé tọ́lá sọ á ah, ah, àwa ní olù ayé yìí gbogbo bí ọba ṣe dà náà ní ọ̀dà ẹ̀rí bírò àwọn bọ́ìsì tí wọ́n wá fọ́ ṣọ́ọ̀bù àwọn first bank ń jèlò bí ọba ṣe dà ní ọ̀nà ọ̀dà ìkẹ́jú ni ìkẹ́jú ni ẹ̀dá kan ẹ má jẹ́ akẹ́jú ẹ̀já ní farakalẹ̀ pípé tá à kì í ṣe pọ́lọ́run ọba ò ní dáhùn o ògbàlá máa ń sọ fún wa wípé àdúrà ó lè gbà sọ́nà mẹ́ta ìmọ̀ kó ṣe déédéé nǹkan tí yẹn fi sọrí ẹ̀ àbí kọ́lọ̀ ń dẹ̀ wo láburú tí ń bẹ níwájú kọ́lọ̀ ń bá yẹn ti dín